oníkálukú ntọ́mà ẹni òkun wa nírò yàtọ̀ sí ohun tí ó mà. Bàdéjì ti àìsàn tọ́ka sí ti àìsàn mà. Ẹ̀ntì àìsàn mà tí ó hàn sí àìsàn ó hàn sí ẹlòmíì. Àìkú wá sí àlàyé ẹ̀ntì ààrí nínú àdéjì ti àìsàn nínú àdéjì rẹ̀ kò tọ́ka sí pé tọ́ba wá nínú àdéjì mìíràn kọ́ àgbàdàn. orí wọn máa bẹ láàrin nínà rẹ kodo àti dídá orí rẹ kodo orí yẹn wà ní àárín lọ́nà tí òfin ní sí ànira ẹni lára láti mọ̀ pé ètò náà àdéhùn lásán lẹ́nu ìtúnṣe wá ó tún wá nínú àwọn àdéhùn púpọ̀ kí bá ní sọ̀rọ̀ àti náà ti máa ń ṣe orí wọn ní ìgbà tí wọ́n bá rò fún wọ́n ti sẹ́ni bí wọ́n gbórí sókè láti rò fún wọn wọ́n yìí lọ sí ìforí kalẹ̀ o síwájú kí wọ́n tó dúró dọ́gba wọ́n á dúró náà ló dọ́gba kó di kí wọ́n lọ sí ìforí kalẹ̀ nítorí ká dìde nàró lẹ́yìn rò fún wọn orígun kan ní nínú àwọn orígun wọn tá a bá ti kùnà. láti mú orígun yẹn wá ń kọ́ adékè ìrùn wa ọba ẹni tó ti jẹ ọ̀gá wa ti ń wa báwo láti tó ti jẹ ẹni tí ń gbìyànjú láti tẹ̀ wá láǹfààní tí ó sì wù kó ká sórí ibú ọ̀dájú pé kí n téèyàn fi téèyàn fi sórí rẹ̀ iná ti Hawaii wọn ò ní lọ sí oríkalẹ̀ kejì hatta yẹtẹwé ẹ̀dá ẹ̀dá títí wọn kò fi jókòó dọ́gba nítorí kíka jókòó dọ́gba láàrin oríkalẹ̀ méjèèjì kí ni ìdájọ́ tiẹ̀ náà orígun kan nínú àwọn orígun wọn láti dì mà kíkẹ́ gbogbo ẹni tó bá mọ̀ ọ́n fi orígun kan sílẹ̀ nínú àwọn orígun ọ̀run ìrun rẹ̀ ń kọ́ ìrun rẹ̀ bàjẹ́ ilé ìjẹba bákan náà wòkánà yẹkúlù fèkúlì rọkàtẹ́yìn ní tẹ́hìyà ọlọ́run ṣùgbọ́n àdìsílẹ̀ gbogbo àti máa ti kírun tó ti pé rákà méjì wọ́n máa ń ṣe àtàyà gbogbo àti máa ti kírun tó máa ti pé rákà méjì wọ́n máa ń ṣe àtàyà àyàfi kóyà tí kò ànábi gbàgbé máa ń kírun tọ́jú ní rákà mẹ́rin ìwà ti kíráka méjì wọn jókòó sàtáyà àyàfi tí wọn bá gbàgbé kẹbẹ sẹrí nínú hadithi abdillah ibn buhayna radiyallahu anhu wọn àbí kíráka méjì wọn gbàgbé láti jókòó kàkà kí wọn jókòó níṣẹ ni wọn dìde nàró kàkà kí wọn jókòó níṣẹ ni wọn dìde nàró àwọn sábẹ́ náà dìde nàró lọ wọn wọn gbàgbé wọn kírun kan kótó di kí wọ́n sálámà ọkùnrin kalẹ̀ lẹ́ẹ̀mejì ọkùnrin kalẹ̀ lẹ́ẹ̀mejì yẹn ni pé lẹ́yìn gbogbo rákà méjì méjì ànábì máa ń sàtáyà eléyìí tó ń jẹ́ ẹ̀dí sí àdéhìí ti fi hàn wá gbé náfìlà tẹ́lá fẹ́ yẹn náfìlà ìbá àjòrò ìbá àtijọ́ kàmá yẹn náfìlà rákà méjì méjì sọ̀dá tó lẹ́yìn lẹ́yìn. mẹtìnà mẹtì irun táǹbòrò rákà méjì ẹbí wa ti kí méjì fún sálámà á ti mọ̀ pé àìsálámà síwájú pàtó ṣe àtàyà. ǹjẹ́ a lè gbọ́ yé nínú àdìsí yìí pé sọlá tó bá ti jẹ́ sọlá tó lẹ́yìn tó bá jẹ́ sọlá tó náà ìtàǹkì lọ́sàn-án tá sọláàtù nàá ó lè ju méjì méjì lọ ká tó sálámà níbi àwọn olùmọ̀sọ pé rárá kò sí mọ̀fọ́ọ̀mù kan wípé adẹ́gbẹ́ ọ̀run tọ̀tàn ò lè jẹ́ rákà mẹ́ẹ̀mẹ́ẹ̀ torí pé àdìsí kan tó wá ó sọ pé sọláàtù láyli wan nàhárì mẹ́tìnà mẹ́tìnà ṣùgbọ́n ọ̀fẹ́ sẹ́yìn rẹ̀ ìdálàkùn fọ́ ẹ̀. eléyìí túmọ̀ sí pé gbàgbọ́ pé sọlá tó lẹ́yìn mẹ́tìnà mẹ́tìnà á sọ pé bẹ́ẹ̀ náà ni sọlá tó náà kò sí ìyàtọ̀ láàrin sọlá tó lẹ́yìn àti sọlá tó náà ìdí ni wípé tí sọlá tó lẹ́yìn bá jẹ́ mẹ́tìnà mẹ́tìnà sọlá tó náà rí kẹ́dàrí sọlá tó náà rí kẹ́dàrí torí ẹ̀ ẹ̀ ń bá ti kíráká méjì ọmọ ẹ̀ sàtáyà wọ́n ní wọ́kánà yẹ́fúrẹ́ṣù rẹ̀jẹ̀lọ́hùn yóò wọ̀nyẹn sẹ́gun yóò mú àyẹ̀sọ̀lá iná máa ń tẹ́ ẹsẹ̀ rẹ̀ sí yóò tẹ̀sílẹ̀ yóò jókòó lé yóò sì nàró ẹsẹ̀ ọ̀hún. ìyẹn ni pé rìwáyà ti àìsà ọ̀tọ̀ kàti pé ìrún dáná ìṣọ̀lá àti làǹkì níbi àtàyà tí wàá jókòó ńkọ́ àlèkùtìmáṣ ọlọ́mọdé. àìṣe òṣìṣẹ́ ìyàtọ̀ láàrin tí mo bá jẹ́ pàtà ayá kan lónìí àbí àtàyà méjì ara tọ́fà ìyapanu láàrin àwọn. àwọn kan sọ wípé ìfìtìmáṣ lásán ló máa ń ṣe àwọn kan sọ pé tàwọ́rọ̀ àwọn kan sì sọ pé ìgbà kan yóò ṣe ìfìtìmáṣ ìgbà míì yóò ṣe tàwọ́rọ̀ àti ìgbà yẹn pé. التفصيل مقدم على الإجماع ẹjọba sàlàyé tó ti wẹlẹwẹlẹ yékéyéké ọ̀rọ̀ rẹ̀ á ti síwájú tẹni tí kò sí àlàyé yékéyéké ó ti ṣe ẹgbẹ́ tí àìsàn sọ ni pé tó bá gbọ́dọ̀ kàmí ti lọ fẹ́ kí péré ìfìràṣ ló bá ń ṣe ó ti ṣe gbọ́dọ̀ pé tó gbà lérò ni pé níbi àtàyà alákòókò ìfìràṣ ló bá ń ṣe yàtọ̀ sátàyà lẹ́ẹ̀kejì ṣùgbọ́n kò sàtàyà kì í síbẹ̀ fún wa àdéhùn wa sàlàyé kí n kọ́ ọ̀la ti sùrọ̀ níbẹ̀. وكان ينهى عن عقبة الشيطان pé anábìsọ̀ bá ti láti máa ń kọ̀ fún wa láti jókòó nàró gègésẹ̀ wa ní nínàró ti ẹ̀ṣẹ̀ kan. ó máa ń kọ̀ fún wa láti jókòó nàró gègésẹ̀ wa níní náà ro ẹ̀ṣẹ̀pọ̀ ìwọ ní ti gìgísẹ̀ ẹ̀ṣẹ̀pọ̀ ó máa ń pọ̀ fún wa láti ṣe gìgísẹ̀ wa níbi tí bíi ti ẹ̀ṣẹ̀pọ̀ báwo ni gìgísẹ̀ ẹ̀ṣẹ̀pọ̀ eléyìí ó ń bẹ nínú ẹ̀ tí àwọn ọ̀hán ò tún pọ̀ jù lò láti sọ fún wa pé a gbọ́dọ̀ jókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì lẹ́ni tó ń nà lọ ẹsẹ̀ wa méjèèjì eléyìí tá a pè ní kíni alẹ́kọ̀ọ́á eléyìí wọ́n ní lọ́kàn náà ń nàbí yìí tó wà lọ́sẹ̀ àn àkìbẹ̀tì ṣẹ̀kọ́n ẹ̀rì ti kọ̀ fún wa láti máa ti ìṣẹ̀ wa bí ká ṣẹ̀kọ́n sọ̀rọ̀ di eléyìí báyìí àwọn ti wà. ṣùgbọ́n àmọ̀ ìpín níbi báyìí kíkẹ́ àṣekọ́ àmà àlẹ́fàá ọ̀nà àmà torí gbàgbà yìí wá lórí pólísì mẹ́rin pólísì méjì. Àlàyé náà lọ́wọ́ ti fún wa títí tí wa torí rẹ̀ á sọ pé àtibọ́tì ṣèkọ́ nǹkan sọ bí òun náà ní kíni òun náà ní àlẹ́fàá èyí ọ̀tọ̀. Á gbé sórí àlẹ́fàá èyí ọ̀tọ̀ yàtọ̀ sí ẹ̀kọ́ èyí tó tọ́ gẹ́gẹ́ bí wọ́n náà ti sẹ́yìn. Náà sẹ́yìn náà. Táà nà ń bẹ̀rù. anhuma ìpè ìjókòó yẹn súnà ni so ajẹ́ pé àlàyé tó máa wá nípa kíkà má jókòó bẹ́ẹ̀ á gbé sórí èyí tá a gbé pọ̀ tán yìí èyí tí ọ̀tọ̀ ni báwo kéèyàn jókòó kó bá wá ìdí rẹ̀ lélẹ̀ kọ́nà rẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì síwájú kọ́ wá ká ẹsẹ̀ rẹ̀ kọ́ káwọ̀ rẹ̀ lélẹ̀ eléyàn ni èyí tí kò tọ́ ilé ẹ̀rí tí ó tọ́ gẹ́gẹ́ bí táyì ti sàlàyé fún wa náà ni. Nàá ẹ̀rí nǹkan mọ́. Al-Imam An-Nawawi barakallahu fi ọ̀rọ̀ fọ́. Àsọ̀kọ́ Al-Imam An-Nawawi ló sàlàyé léyìí fún wa káàdì mu. Fáwọn àdàdà ẹ̀ka ní àlẹ́ tí gbogbo ẹ̀ ń kọ́ sáwọn ọ̀fẹ́ kí olùmọ̀ náà. Àkàǹfì wíwá pàrọ̀ rẹ̀ nípa. Débẹ̀ tẹsán bá fẹ́ pààrọ̀ lórí ẹni àákà change topic sórí sí kàmí. àmọ́ ẹtí bá ń gbọ́ kọ́ máa gbọ́ kọ́ máa sọ kọ́ máa dì í tọ́ba à ń pè é dandan kọ́kọ́ lẹ́ẹ̀mẹ́ta kótó rẹ̀ ọwọ́ kan tó ti gbọ́ mójútó ó ti parí nù gbèsè ayé tiẹ̀ ti àmọ́ ìgbà tó máa láàbà fi ṣẹ̀rí ìmọ̀ni tó àánú gbáyà kéde tó àánú kéde. Sọ̀rọ̀dì eléyìí báyìí máa ṣe ń wíwú oṣù máa dì í mú. Tọ́ ajẹ́ pé àwọn ẹgbẹ́ tó ní àní jókòó báyìí táwọn pé náà ẹ̀rí tí wọ́n ní nì. Àwọn kan ní àgbọ̀dọ̀ jókòó ká ká nínú àwọn ẹsẹ̀ méjèèjì láàrin oríkàlẹ̀ méjèèjì. ìfọwọ́lẹ̀ ẹranko àbìjà kí ni àpèjúwe ẹranko àbìjà yẹn náà rí kẹbi ajá èyí ńlọ́wọ́ àlè kìnìún ìkookò ẹkùn àmọ̀tẹ́kùn mẹ́wàá là àìsí sọ ìbò ẹ̀yìn nàbà tọ ògbóró bíi tẹ́ tìrì pé o tún ní Ghana ẹ̀rí nǹkan mẹ́. tó fi hàn bí kálukú ti ṣe ka ìdí rẹ̀ fún tí ìgalà bá jẹ́ ẹranko àbíjà bákan ọ̀dàdà kí wọ́n á ní kọ̀lọ̀kọ̀lọ̀ ẹranko onúlé máa tó nígbà tí kẹ dáwọ́ títí wa ọmọ tara jẹ tàbí wà lọ kọ́ máa rẹ fún àwọn ẹranko àbíjà gbala ewúro gbala ewúro ẹni tó ti dàrú tà má tẹ ọwọ́ rẹ sílẹ̀ gbalaja gẹ́gẹ́ bí ẹranko àbíjà torí pé tá a bá béèrè àpèjúwe ẹlòmíràn mọ̀. yọ kàn máa lọ sírò ìhoro ni yọ máa gbé ìwọ láti ìgbà tí o bá gbà sọ pé àbìjà ìyẹn ni pé kí ni ó ní ìjà lápá ó ní ìjà lẹ́yìn tó bá ra nǹkan mú kẹ́ni yọ pààyàn sílẹ̀ ń fi àwọn ẹranko tó yẹ pé àwọn tí wọn ò ní kábàtì kò وكان يختم الصلاة بالتسليم أنا رسول الله صلى الله عليه وسلم جمع الكيم وكان كنا ما في فعليه التسليم التسليم أفضل السلام عليكم الله التسليم رجاء السلام عليكم ورجاء السلام عليكم ورحمة الله ورجاء السلام عليكم ورحمة الله وبركاته سلام هذا هو السجاء إيه سيم بندي إمام أبي حنيفة Abu Hanifa rahimahullah wọ́n ní yẹtí dandan oníkà bẹ̀rẹ̀ ìrun pẹ̀lú Allahu akbar yẹtí dandan oníkà parí pẹ̀lú nǹkan tóbi ọlọ́run fi bẹ̀rẹ̀ wípé la ilaha illallah ọ̀rọ̀ àbẹ̀sẹ̀ ọ̀rọ̀ ń pè ọ́n bàtà yìí jẹ́ pé ẹ̀ máa ṣe àwọn àdúgbò sọ bá ẹ pé kí ni sẹ ìmáàmù kan tó la ilaha illallah ẹ̀ kàn án tí ọ̀rẹ́ mẹ́lẹ̀ pé ọ̀ ọmọ tó irun ti bẹ̀rẹ̀ ni bákan náà ìmáàmù àwọn hànífà kìí ṣe dandan ká parí ìrùn pẹ̀lú àṣàlámù àlè kẹ́yẹ́ ó nítorí pé àsàlámù àlékún táwọn gbọ́ yé nínú rẹ̀ ó ní pé kìí ṣe ẹ̀yà àrùn bẹ̀dẹ̀lì ọ̀fẹ́ kíráka mẹ́ta ọ̀wá kíráka méjì ọ̀wá dìde lọ kíráka ẹlẹ́kẹta ọ̀wá ní àsàlámù àlékún kí ló ti rún ẹ̀dáhùn irun ti bàjẹ́ nítorí pé. wọn máa bá ọ tẹmẹkẹ tó àwọn àjò rẹ lọ ń bá sọ̀rọ̀ adẹpẹ òun bàjẹ́ wọn nígbà tó ti jẹ pé gbólóhùn tí kìí ti ẹ̀yà àrùn ìní gbólóhùn tẹ̀ ń sọ pé láàbì máa parí ìrun eléyìí tó ti pé tá a bá wí ká tó parí ìrun ìrun ṣe kí ni ìrun bàjẹ́ adẹ́ pé gbogbo tí èsẹ̀ yàrá tá a bá ṣe nù rún ìrún tán. Òwe wọ́n yá sàlámù àlékún kì í ṣe ọ̀rọ̀ rẹ̀ kìí ṣe ẹ̀yà ọ̀rọ̀ ọ̀run ìnìrún fi tán ńgbà tá a wí. àjẹpẹ́tà bá kírun náà tẹ́tà tó ìrún ti tán nù. mo rò pé yé bàbá ànífẹ̀sẹ̀ sọ̀rọ̀ nígbà tó bá ti ṣe òkèrún níbi àtáyà tẹ̀lẹ́yà tó lọ sọ̀tẹ̀ láti bá lẹ́nu sọ̀rọ̀ láti sọ̀rọ̀ kó tó ṣe àtẹ́lẹ́ máa rí pé tó bá jáde kọ́lá wọn ní ìrún tán nù. sẹ́fẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ni lọ́dọ̀ Abu tó ń pé Abu Hanifa bọ̀ sọ̀ tó lágbára. pé asalaamu aleykum kìí ṣe ẹ̀yà ọ̀rọ̀ ọ̀run inú ọ̀fà ló fi lágbára àti mú wá sópin mo rò pé yé wa ajẹ́ pé ntí kìí ṣe ẹ̀yà arun tá a máa ṣe nù un náà mo rò pé gẹ́tì tó fi mú àgbọ́yé díẹ̀ ajẹ́ pé ntí kìí ṣe ẹ̀yà fi lè pé bí kò máa ti kó ti ṣe gbogbo ẹ̀. òní má gbàgbé láti wá lónìí o wọn bá yẹn sọ̀rọ̀ má gbàgbé láti wá lónìí lọ́rùn tán torí má gbàgbé láti wá lónìí tí wọn máa sọ̀rọ̀ rẹ nù wọn yẹn sọ. bẹ́ẹ̀ náà ni kò so ìrún parí mu ìtọ́ngbọ̀n kẹsẹ́tọ̀ ọ̀dì ni ìrún bá parí mu. tó adéṣe tako ntí Abu Hanifa tó wù sí. nítorí pé alìjùmáàlì tó wà ń bí títa ní kókó tó wà bí adéṣe mi fọ̀ ọkọ ti wẹwẹ ike n tànà bí máa ń sọ tó bá parí wọn gẹ́gẹ́ gẹ́gẹ́ adéhìí Abdullah ibn Mas'ud radiyallahu anhu kúlà jẹ nínú Sunan Nasa'i kúlà jẹ tó bá kírun sọgbà àwọn sọ wa bàtàbàtà tàbá ti kírun tán àwọn sọ wa báyìí báyìí báyìí sọ anabi sọ wá sí ni wọn kọ fún ẹ gbọ́dọ̀ tó ṣe bẹ́ẹ̀ mọ́ tẹ ẹ bá ti kírun dókun níṣẹ ni kẹ sálámù sápọ̀ tó ń kí assalamu alaykum wa rahmatullah kẹsì sálámà sáko sí ń pé asalaamu alaykum wa rahmatulah wa khalas. so ibẹ̀ yẹn wọ́n ṣàlàyé fún wa pé kí náà máa sọ pàtó tí ń túmọ̀ sí atẹ́fúlẹ̀. so ibà tí wọ́n sọ pé wàkánà yá ti mú sọ̀rọ̀ àtẹ̀hú bí tẹ̀sílẹ̀ ó máa ń parí ìrun rẹ̀ pẹ̀lú asalaamu alaykum. ṣé ó ti tó ká sálámà kan ká jáde kúrò náà wọn àbúrò ìgbà tá a bá ṣe méjì gbogbo àwọn fuqaha wọ́n sọ wípé téèyàn bá ti lè ṣe sálámà kan ó ti tó ẹyọ kan lọ́ra yẹn ẹlẹ́ẹ̀kejì ńkọ́ sunna níbo ti rí tí wọ́n sọ pé wa kana yaqtimu salatahu bit-taslim wa aqallu. ما يوصف الإنسان بالامتثال في هذا المرة ètò kéré jù nínú tí wọn fi sọ pé yẹn ti tẹ láti Ọlọ́run nínú eléyìí ni kéèyàn ṣe kéèyàn kọ sálámà kan ẹgbẹ bá sọ asalaamu alaykum wa rahmatulah o ti tẹ láti ẹtọ wa ń bẹ o wípé wọn náà parí òun pẹ̀lú kéèyàn àtẹsílẹ sọ eléyìí kí ni nǹkan tí àwọn kòkò àwòtó pọ wọn sọ wípé bí alhànàbí alhànàbí yọ sọ pé tí wọn bá sálámà ẹ̀rọ rẹ ọ̀dà o ẹbí mu àwọn náà sọgbọ sálámà àmọ́ tó wá gbé sólóso ìrún náà tó ti tánu ọ̀rọ̀ míì lọ sọ ìrún ti tánu ọsẹtọ sókòtò ìrún ti tánu àhànàbí yóò sọ pé tó bá bẹ̀rẹ̀ ń pẹ̀lú Allahu Akbar ọ̀sẹ̀ o ìyẹn ni pé oníbàráìtìs of word tó lè lò èrè sọ pé Allahu Akbar Allahu Akbar Allahu Akbar kabira Allahu a'zam Allahu ajal Allahu ìdáhùn sọ fún wa nìyẹn lọ́dọ̀ imaamu ahmed rahimahullah ó ní rárá rárá o sálámà kan onika nìkan kọ́ lọ́ọ̀rọ̀ sálámà méjì ńlọrọ̀ yẹn ó ní kan nínú madhabu rẹ̀ bẹ́ẹ̀ ó kan tó ṣe hanabiya malikiya shafi'iya sọ wípé alákọ̀ọ́kọ́ lọ́ọ̀rọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì ńkọ́ sunna ṣùgbọ́n tún ní kan eléyìí wọn pè ní ọ̀rọ̀ tó ẹ̀kọ́ nìkan ló sọ ẹlòmíì ọ̀sọ́ nínú àwọn màdáìbò yòókù wípé méjèèjì ńkọ́ ńlọrọ̀ ẹ̀ ìyẹn ni pé tó bá ti asalaamu alaykum wa rahmatulah kó tó sọ asalaamu alaykum wa rahmatulah kejì lọ́ba tó irun bàjẹ́ fa'idatul khilaf nù àǹfààní tí ń bẹ́ẹ̀ nù yà pààyè àwọn tó pọ̀ yìí tó bá ti asalaamu alaykum wa rahmatulah irun tán tọ́ba tó kó tó wí kejì kò dìde jáde kọ́dà gan ṣé asalaamu alaykum wa rahmatulahi yẹn gángangangan ìrìn tó kéré jù ni àbí asalaamu alaykum ìyapa nítorí pé àwọn àdéhùn tó wá tó sọ pé anabi sálámà ẹ̀yọ̀ kan nítorí wá bẹ̀ ni pé anabi sọ pé asalaamu alaykum wọn fi wà rahmatulahi àwọn ètò sì pọ̀ jù náà kọ́ àwọn ní àwọn àdéhùn tó tẹ̀ ló sálámà kan gbọ́ fẹsẹ̀ rìn lè rárá ṣùgbọ́n lẹ́yìn nígbẹ̀ngbẹ́yìn ara wọn. tí wọ́n ń ṣiṣẹ́ nípa àdéhùn kan sọ wà sọ̀hìn àti wà sọ̀hìn tó ń ni àbí sálámà méjì láṣà sálámà méjì torí ẹ̀ nísìn ìgbà tí o bá sọ pé bákan náà tó wà nù àdéhùn Àìṣà nínú Muwatta ti Ìmáàmù Malik bákan náà tó wà nínú ẹgbàá ọ̀rọ̀ Ibn Umar nínú Muwatta ti Ìmáàmù Malik sallallahu alaihi ó sì tún wá mọ̀ kó fà ike tí àyíṣà bá kírun ní ma sálámà pé asalaamu aleykum ibn umar tó bá kírun ní ma sọ pé asalaamu aleykum ìta àwọn malikiya dì mọ́ làwọn malikiya fi sọ pé ṣé wàá tún sọ pé wà rahmatulah ṣé ma kúrò ní àbí khilafu awla kó ṣe wà rahmatulah bẹ́ẹ̀ ni tẹ̀jẹ́ ma kúrò anabi máa ń ṣe wọn ni amalu ahli madina onígbà máa sọ pé asalaamu aleykum ní madina ìgbé máa ń ṣe ń ṣe nù. والصحيح ان فيها السلام عليكم wa rahmatullah kódà kó tún wà barakatuh sí kò burú ilé ìjẹba ha gbàtí ìmáàmù ahmed wa sọ pé sálámà méjì lọ́ra ẹ̀ àti ráǹfààní tó à ń bẹ̀ ni ó dìgbà tó ọba tó sálámà ẹlẹ́kejì kírun ló tó tán lọ́dọ̀ àwọn tó sọ pé sálámà kan lọ́ra ẹ̀ tó bá tẹ ọ̀kan tí nǹkan kan bá tẹlẹ̀ sálùwà láàrin kọ́ ìrún ti ṣe kí ni ìrún ti pé torí ẹ̀ lẹ́nu tó wá béèrè ẹni tí màá kírun lẹ́yìn máa tí èmi sì jẹ́ màtìbókan dání màtìbókù màtìbókù abúlàdéèdè yóò lọ abúlàdé abúlàdéèdè ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ẹni tí ń síwájú ìmọ̀ màtìbókù màtìbókù olérùnba ẹgbọ́n kan bẹ́ẹ̀ ìtumọ̀ tukutu olérùnba. kò sí lé mọ́tò bá ẹ mọ́tò bó kù kẹ́ni kò túmọ̀ rẹ̀ fún ajarí ẹ̀rí nǹkan mẹ́rin lọ́la ní ìdó sọ̀rọ̀ máa hàn bí kápẹ́ yẹ I came as a mọ́tò tani mọ́tò now ẹ abáṣọ adínkù mọ́tò ẹ̀rí nǹkan mẹ́rin odidi abáṣọ adínkù. Abdulaziz Adilai. مسبوق ẹ wo béèrè kékeré yìí tani ẹ̀yìn wa ẹ̀yìn wa masubo ẹni tá a síwájú rẹ̀ bẹ̀rẹ̀ rún tuma masubo kunu maf'ulun bihi mabniyyun lil majhul subiqa ẹni tá a síwájú rẹ̀ bẹ̀rẹ̀ rún ẹni tá a ti síwájú ẹni tó wọ tó wọ tó wọ tó tó tó wọ firi ni wọn sọ àwọn kama tutu kutu tásímàtúmà rẹ̀ ní ẹni tí aṣíwájú rẹ̀ bẹ̀rẹ̀ ẹni tí wọ́n máa ti sọ léde Lárúbá pé léde Yorùbá pé ẹni tá a síwájú rẹ̀ bẹ̀rẹ̀ rún ìyẹn ni pé ta ló síwájú rẹ̀ bẹ̀rẹ̀ rún ta ni ò lè síwájú rẹ̀ bẹ̀rẹ̀ rún tó yé wa ìyẹn nígbà tí wọ́n sọ pé ẹni tá a síwájú rẹ̀ bẹ̀rẹ̀ rún eléyà léde Yorùbá ọ̀gbìn ìrìnà bóòlù ni ó ní ìdílájú rẹ̀ bẹ̀rẹ̀ pé ta ló síwájú rẹ̀ bẹ̀rẹ̀ rún á dọ̀ọ́ ẹni tá a ò ní kọ́ ní capital A yọ̀dẹ̀ ṣe kékeré ẹni tá a ké sẹ́ni tí wọ́n tí wọ́n táwọn ta ni wọ́n yẹn ẹni tá a síwájú rẹ̀ bẹ̀rẹ̀ ń yẹn mabniyun lil majhul àbẹ̀ sọ ẹni tó síwájú rẹ̀ tí wọ́n bá ní ta ni á ní ta ni ò lè síwájú ẹ̀ nígbà tó ń bá jẹ́ late comer tọ́ alimọ̀tìbò tí ọ̀bá rùn láti bẹ̀rẹ̀ ìgbà wo ni ó dìde. títí ma bá ti ṣe alákọ̀ọ́kọ́ ni àbí yóò dúró tí òfin ṣe sálámà kejì oníbèrè ń béèrè bá. so ìdáhùn sáfún ábíòdì rẹ̀ lórí ọ̀rọ̀ tá a sọ nìsín. ìpèsè sálámà alákọ̀ọ́kọ́ nìkan lọ́ọ́rọ́ àyà ni àbí tí alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì lọ́ọ́rọ́ àyà. ẹni tó sọ pé kan nìkan onítìlẹ̀ máa ń bá ti sálámọ̀ àkọ́kọ́ ó ti tó fún ẹ láti láti dìde. wáyé torí pé ìrùn lè máa mú ti ó ti tán. bàtí lè máa mú ti kírun tán tẹ́mi ò tí ì kírun tán kí lọ́ọ́ yẹ kí n ṣe kí n dìde láti láti parí tèmi àbí láti san. ṣé láti pé ìrùn mi àbí láti san ìtọ́bọ̀ máa lọ láti pèrún ló ṣe déédéé mo pé yéṣu lè máa dá ẹ òun kan wò pé tó ara ìmọ̀ wá lójúmọ́ nípa torí ti eléyìí báyìí wọ́n ti di láti pèrún rẹ̀ nìkan ṣe kó ti di láti san gbèsè rẹ̀ torí pé àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ bá ní àkọ́kọ́ ọ̀run tiẹ̀ tòdé àfọ̀ tó bá dákọ̀ àkọ́kọ́ ọ̀run tiẹ̀ tí wàá san gbèsè ní àbó pèrún rẹ̀ wàá pèrún rẹ̀ tọ̀ nígbà tí lèmọ́mù bá ti sálámà alákọ̀ọ́kọ́ wá ti di láti pé òun rẹ̀ ìyẹn ni pé tá a bá sọ pé sálámà alákọ̀ọ́kọ́ nìkan lọ́ra yẹn ẹni tó wá sọ pé sálámà méjì méjèèjì lọ́ra yẹn ó náà níta nínú ẹni. tó lọ́dọ̀ tiẹ̀ tá a dìde àní dìde olúwa tó bá sálámà méjèèjì tó o bá dìde ńkọ́ tó o ti lè dìde tí lèmọ́mù ò sí sálámà méjèèjì irun rẹ̀ di náà fìlà ìrún ọ̀ràn yẹn tó ń kírun ó di náà fi là fa torí délé ọ gbọ́dọ̀ dé lórí rìwáyà yẹn àyàfi kí wọn ti sálà méjèèjì dúró láti sọ yìí pé ẹni tí ọkàn balẹ̀ sí òní gbé má dìde kótó di pé ìmáàmù ti sálámà méjèèjì khurujan min al-khilaf khurujan min al-khilaf fún ìyapa tó wà nípa pé ẹnìkan ní méjèèjì lọ́ràn yẹn tó o bá ti lọ tètè dìde kó tó ti sálámà méjèèjì irun ọ̀ràn yẹn ó di nàfìlà tó ilẹ̀ tó ẹ sì mọ̀ pé ọ̀rọ̀ Imam Ahmad yẹn ìsì ló lágbára tó bá ti pàdéjì tó lánàbí sálámà kan ó fi jáde lórí irun gbogbo àwọn àdéhùn ọ̀fẹ́sẹ̀ nílẹ̀ pé wa àti rí ẹni tí ń sọ pé ọ̀fẹ́sẹ̀ nílẹ̀ àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ́ni ọ̀fẹ́sẹ̀ nílẹ̀ lórí eléyẹn ni rìwáyà ẹ̀ ti dé gbígbé àfikátá láwọn méjì àfikátá láwọn méjì lẹ́yìn ẹ̀jẹ̀ rò sí jẹ́mbẹ̀. lẹ́yìn rẹ̀ wọ́n mú àdéhùn kan wá láti ọ̀dọ̀ Ibn Umar radiyallahu anhuma anna Rasulullah sallallahu alayhi wa sallam kana yarfa'u yadayhi hadwa min kibayhi idha فإذا رفع رأسه من الركوع متفق عليه قال النبي صلى الله عليه وسلم ابن عمر رضي الله عنهما قلنا النبي صلى الله عليه وسلم مدني جمع يومي سوكي حذو منكبي tí wọn wọn máa ń gbé méjèèjì sókè títí tí wọn fi èjìká méjèèjì dọ́gba pẹ̀lú etí méjèèjì sẹ́yìn mọ̀ pé àwọn ẹlòmíín ti máa fẹ́ ṣe ọ̀rọ̀ ọ̀gbọ́n wọn wọ́n ti rà nítorí pé kó lè dọ́gba pọ̀ báyìí tó bá gbé làbẹ́ máa ṣe ẹ̀yìn ọmọ àrùn yẹn wá nítorí pé ẹ̀ bá tó bá ti báyìí tó yá wọ́n á rí pé ẹ̀mí ló lè ṣe bẹ́ẹ̀ dẹ̀ tó ẹlòmíín ò ṣe báyìí ó ti ti àyà síwájú bí àgbà náà sọ́jà ń ṣe àtẹ̀ńṣán. Allahu akbar sọ́wọ́ ló dọ́gba pẹ̀lú èjìká rẹ̀ so ẹlòmíì gbàtà gbọ́ pé kọ́dọ́gba pẹ̀lú ètì rẹ̀ wọ́n àti rẹ̀ Allahu akbar abẹ́ ìrírú ẹ̀ bẹ́ẹ̀ yẹn mélòó lẹ ti rí ẹjọ́ gun ọ̀sẹ̀ ẹlòmíì ọ̀sẹ̀ Allahu tó pé ńgbà wọn kọ́dọ́gba pẹ̀lú ètì lọ́wọ́ àkọ́ sí ibi etí bí gbàtẹ́ yẹn pàtì lẹ́ẹ̀ so dọ́gba pẹ̀lú ètì gbọ̀sẹ̀ dìgbà tí wọ́n bá kàn dọ́gba pẹ̀lú ìdìkà ọ̀sẹ̀ ìgbà tó o bá yà àyà rẹ̀ tó eléyìí wọ́n sì máa ń gbọ́ sókè ńgbà tó o bá rò kú wọ́n sì máa ń gbọ́ sókè ńgbà tó o bá dìde láti rò kú a sì sọ yìí pé Allahu táwọn yẹn ó túmọ̀ sí fọlọ́mọ bá wa ló tóbi jù wọ́n àṣà ṣùgbọ́n iṣẹ́ ó lè bá a pẹ̀lú gbólóǹtọ̀ sọ pé Allahu Akbar ṣé kò wá tọ́kù gbọ́wọ́ sókè fọlọ́wọn bá tó tóbi jù ú. Ah, ẹnìkan ní tó máa ń jẹ́ pé torí pé ọmọ ọkọ ni a jẹ́ pé ìgbà tá a máa ń forí kalẹ̀ náà ká tún gbọ́wọ́ sókè ìgbà tá a máa tún gbórí sókè náà ká tún gbọ́wọ́ sókè ìgbà tá a máa tún lọ sí forí kalẹ̀ náà ká tún gbọ́wọ́ sókè fà á nítorí pé Allahu akbar bẹ́ẹ̀ bí gbogbo ẹ̀ á sọ pé Allahu akbar yẹ ó ṣùgbọ́n níbi táwọn ibi bá ti gbé sókè nìkan láti máa ṣe kí ni láti máa gbé sókè lè ànàyà omirna ànàtẹ̀bẹ̀ wọnà ìhìnà ànàtẹ̀dẹ̀ wọ́n kọ́ aláṣẹ kíkà tẹ̀lé àtẹ̀ni wọ́n kọ̀ fún wa láti máa ṣe àdádálẹ̀. so eléyìí débẹ̀ tọ́ba láì jẹ́ pé àti ìwo àdéhìí Malik ibn al-Huwairi radiyallahu anhu tó máa gbé sókè ń bò mí. bákan náà wọ́n ní máa gbé ọwọ́ sókè ìwọ náà gbọ́wọ́ sókè ibà nàbí sọlá àṣìlá ṣe ń gbọ́wọ́ sókè. a ti sọ wípé pé ìgbọ́wọ́ sókè yóò síwájú Allahu akbar ni àbí Allahu akbar ó lè síwájú ìgbọ́wọ́ sókè. wípé Allahu akbar sọtọ bẹ́ẹ̀ tẹmẹkẹlẹ yẹn àsọ pé àyọkúrò lọ òní kọ́kọ́ tẹ Allahu akbar kó tó gbọ́ sókè onítùmọ̀ ṣùgbọ́n o lè ti gbọ́ sókè kó tó ṣe Allahu Akbar Allahu Akbar o sì lè máa gbọ́wọ́ sókè nígbà tó ń ṣe Allahu Akbar kó parí pẹ̀lú gbígbọ́wọ́ sílẹ̀ Allahu Akbar sọ méjì tọ́ ọ̀kan ọ̀tọ̀ etí ọ̀tọ̀ ni kó ṣe Allahu Akbar kó tó gbọ́wọ́ sókè sọ bẹ́ẹ̀ náà ní tọ́ bá rò kú o. ìgbà tó ń gbórí sókè láti rúkú kò sí Allahu Akbar ń bẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anábì máa ń gbọ́ sókè sami Allahu na hamida kò sí sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú eléyìí kálukú wọn ṣe kí ni wọn gbọ́ sókè. eléyìí muttafaqun alayhi àyè mélòó nù àyè mẹ́ta a sì tún tó wá nínú tó lẹ́yìn tó máa ti dìde dúró tán wọ́n sọ a sì tún rí nínú àdìsí kan tó ti síwájú ìtọ́ jẹ́rìí òdodo sílẹ̀ yẹn àdìsí ta ni síwájú nínú Zadul àdìsí Abu ìgbà dìde kẹta ń. gbọ́ wọn sókè ó dá ìké lónìí àyíké rẹ̀ ìdàn hàdà laysa mashkukan fi sókè nígbà bẹ̀rẹ̀ ẹ̀rù nígbà bẹ̀rù pọ̀ nígbà gbọ́ sókè láti rò pọ̀ bàtà àdìdì lọ sí kẹta kìí ṣe tá a parí. wàlẹ́kìn ju gbogbo yòókù ẹnu kò lórí gbígbọ́ sókè talákọ̀ọ́kọ́ ju gbogbo yòókù lọ nítorí pé talákọ̀ọ́kọ́ yẹn ó ní í ṣe pẹ̀lú ìbẹ̀rẹ̀ ẹ̀rùn yàtọ̀ tẹ́lẹ̀kejì ẹlẹ́kẹ̀tẹ̀ ẹlẹ́kẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ìjìmọ̀lẹ́ àwọn ọ̀hán ti mẹ̀dá ìmẹ̀rẹ̀ ẹnu wọn kù lórí pé ńgbà tá a bá bẹ̀rẹ̀ ẹ̀rùn kọ́ àgọ̀ wà sókè yàtọ̀ sí àwọn ìlàfùnṣẹ́ tó wà ní mazhabu maliki àti mazhabu hanafi nípa apá àtúnigbé sókè eléyìí ṣáà ní ti bẹ̀rẹ̀ ẹnu ẹnu kù níwọ̀nba ṣùgbọ́n nígbà tá a fẹ́ rúkú nígbà tá a ń gbórí sókè láti rúkú nígbà tá a ti dé lọ sí rákẹ́lẹ̀ kẹta ìyapa wa malikiya àti hanafiya malikiya nínú riwaya kan wọ́n sọ pé àlè sókè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni hanafiya màlìkí àtún ní ìrọ̀wá àyà mi tí wọ́n lágbè sókè láyé mẹ́tẹ̀ẹ̀ta but èyí tí wọ́n fi ṣe fàtáwá ní mẹ́tàbù malik tí wọ́n ti malik kọ́ tẹ́kí mẹ́tàbù malik ní òfin máa ṣe fàtáwá tẹ́bà ti lérò pé sáàgbọ́ sókè tàbá fẹ́ rògbò ní rárá sábà ń gbórí sókè láti rògbò kọ̀ rárá rákà kẹta kọ́ rárá ó sì wá nínú wọn kọ ọ nínú mùdáwánà wọn ní rárá alifatuwa lẹ́yìn sẹ́tà lẹ́yìn bẹ́ẹ̀ tó rí wọn kìí sọ̀rọ̀ náà fẹsẹ̀ fẹsẹ̀ wa mọ́ alimẹ́sì ó onípa àdìgbé sókè àyàfi sálà kọ̀ bẹ́ẹ̀ ni àwọn hànàbíyà àwọn tiẹ̀ polójú wọn ni abẹ kérékéré lásán pé kò gbọ́ sókè tó bá fẹ́ rò kó tó gbọ́ sókè lẹ́yìn kó wíwí ìgbà tó ń ṣeré lórí rẹ̀ lé tòlákin ọ̀sàhí òní súnà ni súnà ni èdè rèé rí bá kékeré tẹ́lẹ̀ ń jẹ́ òṣìṣẹ́ jẹ́ mẹ́rin agbọ sókè abáàdì bọ sókè àmọ́ kọ wa sókè láwọn àyè yẹn ẹnìkan ó wá sọ́dọ̀ alimami Qurtubi rahimahullah wọn pè ní sheikh Abubakar At-Turtushi ọwá ọjọ́ olùmọ̀ńlá so wọn ti wá wá sí ọ̀dọ̀ alimami Qurtubi. So Imam Qurtubi wọn á ní kí ó síwájú kírun fáwọn sọ bàbá yẹn wọn á kọ wọn ní Qurtubi náà ní kí ó kírun fáwọn ìgbà tí Qurtubi wá síwájú tí ń kírun bàbá yẹn bàtà ń kírun lọ gbọ́ sókè wọ́n ti fẹ́ rògbò gbọ́ sókè wọ́n tún gbórí sókè láti rògbò wọ́n tún gbọ́ sókè ẹnìkan wá ń sọ nínú àwọn èèyàn táwọn náà ń bẹ lórí ìrùn tẹ̀wọ́n kí bàbá yẹn kọ́ ló ṣe ìmáàmù ẹnìkan wá ń sọ nínú àwọn èèyàn tí òun fẹ́ wá jọ ìrùn kò tíì jọ ìrùn wá ń kíyèsí bí bàbá yẹn ṣe ń gbọ́ sókè tí wọ́n ń sọ lédi wọn èdè àwọn amaziriya èsì èdè lárúbáwá amaziriya amaziriya èdè kan ni tó jẹ́ di àwọn bárbárù ó wà ní Libya. wọ́n wà ní Tunisia wọ́n wà ní Algeria wọ́n wà ní Maghreb Morocco ó sì tún wà ní Andalus láyé john tó wá ń sọ léde wọn ìrẹ́ ló ti jẹ́ pé tó bá lọ sí ọ̀kan nínú àwọn ìlú yẹn tó lọ lọ kẹ́kọ̀ọ́ tó ń tọ́ lọ pé Amadiriya tó lérò pé èdè lárúbá lọ kọ́ ọ̀pọ̀ iye tẹ́yọ̀ tó lọ sí náà tó lọ sí Saudi. lẹ́yìn pé títì ni ọmọ kọ́ yóò máa fi gbogbo tí wọ́n kọ́ àwọn lé nígbà ah, àwọn àlẹ́ mọ́ àwọn ọ̀pọ̀ lábáwá lé wọ́n máa ń sọ̀sọ̀kúsọ my dish my dish hash my dish my dish hash my dish hash gbogbo ẹ̀ so gbogbo àwọn èdè tí ò nítumà tí wọ́n kọ́ lẹ̀ yàrá lọ kọ́kọ́ kọ́kọ́ wálé yọmọ wá ha. síwájú kó tó rẹ ní kòkúta ha lẹ́nu eléyìí àfihàn wa fáwọn amẹsẹríyà wọn léde bí àwọn algeria morocco tunisia libya àwọn èèyàn kan wà mẹ́jọ ń jẹ amẹsẹríyà kódà àwọn náà pọ̀ jù náà kọ́ńtírì mi náà kọ́ńtírì sí ẹ torí kí sẹ́yìn fún ẹjì ni gbogbo north africa yẹn majority tó fi dé egypt wọ́n di lárúbáwá ni wọ́n ti nípìnlẹ̀ من أين جاء هذا المشرقي إلى مسجدنا níbo lẹni tó ti part of Arab Arabian land níbo lọ gbà wọn mọ́sálásí wa yẹn kí wọ́n ti máa kírun náà ní kírun ìsìnbá àti máa kírun ní Maghreb Maghreb làwọn wà àwọn wà west àwọn ará east àwọn ni máa kírun pé ká gbọ́ sókè ká gbọ́ كاتو غوروسكي دابا في لوركو كاتو غوروسكي دابا من اين جاء هذا المشرقي الى مسجدنا هوني تضربوه واربطوه وقتلوه وارموه في وارموه في البحر هوني قال له ẹ pa ẹ sì sọ bi ni mo bá yára tètè parí o ẹ kó ń gbọ́ èdè ẹ wọn tòtòṣe tó bàtà fi sọ pé àwọn ẹ̀yà kan wà màzẹ̀ríyà láìpẹ́ ọ̀gbẹ́ tí òṣùwọ̀n ń jà ní Algeria pé àwọn náà àwọn náà wọn ń jà yìí pé àwọn fẹ́ kọjá pé di àwọn ọmọ wọn ti lè implement lábára láwọn olùsí lábára láwọn ti tọ ó ní mo bá yára kírun nígbà tí mo kírun tán mo máa sọ fáfà mi ǹjẹ́ gbọ́ ǹjẹ́ nìkan ń sọ lórí ìrùn bí wọ́n ní àwọn ògbó wọ́n bá ní ìtọ́sọ báyìí báyìí báyìí ṣé wọ́n sì pa mí torí pé mo lo súnà nẹ́bí sọ̀rọ̀ àti àkọ́bá jẹ́ kúure. torí ẹ̀ nọ́ọ̀fà ló ti jẹ́ kí káwọn gbọ́ sófin káwọn ti kì í súnà ní bọ́tẹ́ ní tí ò ká tún náà fún ó lè ti torí rẹ̀ máa ń lé ọkọ bá ti kírun tán ẹni tí wọ́n ní kó o ṣe fún bàbá yẹn bẹ́ẹ̀ náà ní Mauritania ní Mauritania àwọn náà jẹ́ pé malikiya wọ́n tún máa ń jàjàgbìlà fún ẹn gbogbo tíra malikiya wọ́n há sórí bíi fatiha wọ́n tún sọ déwì so wọ́n àdáni kan kírun ní Mauritania yẹn òkè irun gbọ́ sókè gbọ́ sókè ó tún lóko tó ṣe kọ́bùdù ó ṣe gbogbo wọn ni wọn tẹ̀lé tẹ̀lé kúrò àti sọ̀lá àti ìlà àti ìtẹ̀lẹ́ wọn ni gbogbo ń ta kúrò náà nù gbogbo ẹ̀ ló sí ìyẹn ni pé Allahu Akbar makuru ká gbọ́ sókè ńgbà tá a bá fẹ́ lọ rò fún sami Allahu liman hamida ó tún gbọ́ sókè makuru ẹ ó tún gbọ́ wọlé àyà gbogbo ẹ̀ makuru ó fi makuru kan lẹ̀ àdúgbò lẹ́kọ̀ọ́ sọ̀tẹ́ wọn kó bẹ́ẹ̀ náà lẹ́nu mi ọmọ òwò yìí nìyí bàbá kankan wàá dúró lórí wọn kàn dáwọ́ lẹ̀ báyìí tó gbà tó dáwọ́ lẹ̀ wọn kì í sí wọ̀ Allah sami Allahu liman hamida kó lẹ́tí ti wá ìmọ̀ àbàdó kú wọ́n máa wọ pé ìmọ̀ àbàdó kú kalẹ̀ ń kú tí ẹ bá ti máa tó fa sábàbí kò nídìí ká máa ṣe ìyàlẹ́nu mo rò pé wa nítorí pé àìmọ̀kan ló bí ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó bá ti mọ̀kan láìmọ̀kan lèèyàn tí kò sí láǹfààní àti lè kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ ti máa tọ́fà má wò lè dúró máa bá fa nǹkan kan ìjàgbọ̀n lórí tí ń sọ yẹn torí pé ó nídìí láti lọ kẹ́kọ̀ọ́ ni náà ọjọ́ ìbùsù jẹ́ mẹ́rin tọ́ba à ń kéde dandan kọ́jẹ́ pé aláìmọ̀kan náà ló tora rẹ̀ sí ó lè jẹ́ lè máàmù ó lè jẹ́ àbá láwọn àwùjọ wọn ò mẹsìn wọn kàn torí pé ojú dúdú wọn kàn bá kí ẹnì kan wá ti pín kọ́ máa ṣe lè má mú fa lóyún tó máa tó pé ẹjọ́ yẹ yín gbogbo táwọn ìbá ṣe ẹjọ́ bá ṣe ní mọ́tíláṣí ànígbà ẹgbọ́n nǹkan mi sẹ́yìn ìbá ṣe ẹ̀yin gẹ́gẹ́ bíi táàgì ànábì tuntun tí ọba jẹ́ ìgbé gbogbo táwọn ìbá ṣe ẹjọ́ bá ṣe mọ́tíláṣí ọ̀ àwọn ìyẹn ní kọ́ ló bàjẹ́ pé àwọn ọmọ kíyèsí pé

pẹ̀lú àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa ojú àti ojú àti náà fi dá àgbọ́yé sí wa o wọ́n máa ṣe ní ìbàlẹ̀ jọ fún wa subhanahu wa rahmatulahi ashhadu an la ilaha illa anta astaghfiruka. Ẹ̀jẹ̀ àwọn ẹni dáhùn sọ ọ́ láàyè sọ́nà pọ̀ fún wa. Ṣé àwọn irú ìjókòó dáhùn sọ ọ́ láàyè sọ́nà pọ̀ fún wa? Kó táwọn máa ń rẹ̀ àti jíjọ wọlé lẹ̀ dáhùn sọ ọ́ láàyè sọ́nà pọ̀ fún wa nípa rẹ̀ ṣé orí òun nìkan ni lórí ìròyìn lórí ìròyìn tí wọn máa ń sọ ní. Ẹ̀mú wá pé bá tí ọba sí bàbá sí láwẹ̀ pé àwọn ìbá máa fi padà kàn sọ́sẹ̀ ní ọ̀dà pé tí ọba ti nígbà tí mo náà wò sọ pé á ẹni ẹ̀wọ̀ ẹ̀wọ̀ rẹ̀ ó di iná sílà. Wọ́n bẹ̀rẹ̀ pé tó ní jẹ́ wá pé kí ni ìrọ̀lẹ́ rẹ̀ mú àríyá bí ìtẹ̀lé ìjọba. Ẹ̀rù kọ́ wá lè kí wọn.

no kéde dandan sojú gbogbo gbàtọ bá wà lórí ìrùn tó bá ti sún. Ah. elementary knowledge yẹn dandan dandan ọlọsàlù alámi dandan wàá ti tún un bẹ̀rẹ̀ látraka ó túmọ̀ sí pé gbogbo ẹ̀ ó ti wà náà wàá tún un bẹ̀rẹ̀ lẹ́yìn náà tó bá tú bá ọ ìdìbò kan gbé tó bá tú ó di mú rẹ mú bí ìgbà tí àwọn ọ̀sẹ̀ nímú rẹ eléyìí ní adab islam èèyàn jáde bí ìgbà tí ẹ̀jẹ̀ ń sẹ́mú rẹ ìwọ ti jáde mẹ́fìlá sí i so that ẹnìkan ò ní máa bà ọ́ jẹ́ àbí òye islam fẹ́ sọ àpọ́nlé rẹ àti iyì rẹ rẹ wàá jáde bí ìgbà tí ẹ̀jẹ̀ ní sẹ́mù rẹ sọ̀rọ̀ àtún wàá fi jáde sọ̀rọ̀ sẹ́mù. bẹ́ẹ̀ ni pété omi yẹn ti nara ìjọba tó wáyé pé ìmọ̀ mi lè mọ̀ ṣé ìṣó jáde lọ́dọ̀ kí àbí lọ́dọ̀ ìmọ̀? lọ́dọ̀ ìmáàmù ti sálámà kan wo ti sálámà kankan irun rẹ ti bàjẹ́ nù ẹ máa ràn ọ lọ máa lọ sí àlọ́lá ọ̀rọ̀ tó ń bẹ̀rẹ̀ tó bá yẹ pé ìmáàmù lọ́ba tú eléyìí wọ̀ ó ti sálámà kan inṣàlá àwọn ẹ̀rọ pé. Bọ́ọ̀lù ọtí sálámà kan tí ìmáàmù ọtí sálámà mi. Àlàyé lẹ́yìn náà sálámà kan ni wọ́n sálámà ni àbódù ojú òbí sálámà méjì. ẹlẹ́yìn náà ń bọ̀. ẹni tí ó jẹ́ mọ̀ nígbà tí mo ń sálámà mi ẹni kó tó ní kó jọ ìrọ̀ ìmọ̀ mi ti jẹ ìmọ̀ mi ti jẹ bàbí kó tó di pé òun máa ń jọ ìrọ̀ ìgbà tí mo wá sálámù mi tí òun mọ̀ ó bá dìde sókè mo wá. ó ti lọ orí kan lẹ àwọn kò sàtúnṣe tó bá gbé bàdí ni ìmáàmù jẹ ẹni tí ò bá mú láti bẹ̀rẹ̀ kò ní bá forí kalẹ̀ lórí ìgbà tí òun náà bá parí ìrun tiẹ̀ ni wọ́n wá forí kalẹ̀ bá torí rẹ̀ gbàtí ni ìmáàmù forí kalẹ̀ yẹn tí wọ́n ti dìde dúró máa pé ìrun lọ kó síwájú àmọ́ tó bá ń gbé kọ̀bílì ní lẹ́mọ̀mù jẹ ìwọ náà bá forí kalẹ̀ nítorí pé kọ̀bílì ń bẹ́ nù bàdí òde ìrún wa náà. kí ló pè dáre àwọn ọmọ náà kò lè dà kò sí ní tó pè jáde kò sí ewu ìgbàgbó là á ṣe abẹ́jà torí wọn lè wò ó pé kéde ń wò ó pé ti jẹun oní láti máa wí káwọn ò lè bá a máa dáhùn kálọ̀ ló béèrè parí. second rocker. rákẹ́lẹ́ kejì ọ̀kan ní gbọ́ sókè ńgbà tó dúró tàbí òye ìgbà tó ń ti ń dìde lọ lọ tọ́ba ti jẹ́ sọ́tò lè sèrà tọ́ba ti jẹ́ sọ́tò lè sèrà ọwọ́ ìgbà tó ń gbórí sókè láti forí kalẹ̀ ọlọ́wọ́ ọ̀tí ìjókòó láti jókòó lọ sí dúró òní wí kàkà tó ìgbà tó bá fẹ́ lọ sí rúkú ọlọ́wọ́ lọ́sẹ̀sẹ̀ gbọ́ sókè ni sẹ́mi ọlọ́wọ́ ni mẹ́hàmìlá lọ́sẹ̀ all the same thing tó bá dira kẹlẹkẹta gba tó o ní wí kankan títí tó fi dìde dúró pàtó bá dìde dúró lọ àtọ Allahu akbar pàtó máa tún lọ rúkú tiẹ̀ náà Allahu akbar sami Allahu liman hamidah tó bá lọ rákà ẹlẹkẹrin láti láti ìborí kalẹ̀ Allahu akbar ìgbà tó tó dákẹ́ ìgbà tó bá dúró tán o sì ní gbọ́ sókè ọ̀n lọ rúkú Allahu akbar sami Allahu tó bẹ́ẹ̀. Ah, kí wọ́n ti àwọn tó kọ́ máa ṣe jẹ́rẹ̀ sátọ̀ lè sọ̀rọ̀ àyè tẹ́ pé má di lẹ́yìn ìgbà tó má fi ṣe àlọ́ àgbà yìí tán má tún náà lónìí wọ́n á tún tún àlọ́ àgbà. ìyàwó àgbà ọ̀nà ọ̀nà nìṣẹ́ ọ̀gá àwọn ẹ̀ka ṣe nǹkan lásán dírámà láti ìṣe ọmọ ọ̀pẹ ìṣẹ̀dí nǹkan sanra rẹ̀ jẹ náà àìkúṣẹ́ra ìtumọ̀ àti sanra rẹ̀ ọmọ kò tún béèrè náà. oníjọ́ kan tí ìmáàmù ìmọ̀mù ọmọ ọmọ kò béèrè sọ kó ṣe ká máa ń ṣe láti lórí gbàtẹ́ wàá ń lọ́wọ́ tó wá nínú hadith nínú onídàáni bá ti jẹ́ tó tilẹ̀ sọ̀rọ̀ ìgbà tí wọ́n máa ń bẹ ọlọ́run àtúbọ̀ ọmọ ìgbà tí wọ́n máa ń gbórí sókè láti forí kalẹ̀ àdébìyàn nìkan ló tí wọ́n máa ń gbórí sókè láti forí kalẹ̀ ọlọ́run kò sì sọ fún wọn tó máa sọ kankan tí wọ́n bá dìde eléyìí ń bẹ nínú táwọn olùmọ̀ ti sọ yẹ ká máa ṣe so lọ́dọ̀ àwọn ṣẹ̀fìríyà àwọn ní ìwà àyàtọ̀ tó sọ pé ẹ sábà sọ ọmọ àkọ́rọ̀ títí àbíjókò nígbà sábà tó di lọ́wọ́ ilé ìwà wọn lọ́wọ́ pọ̀ ṣe náà. àmọ́ kíkà jáde tẹni tí ò bá rùn láti bẹ̀rẹ̀ bí ó sì gbóhùn sókè yàtọ̀ sí ìmáàmù wọn á gbóhùn sókè lọ́nà tẹni tó súnmọ́ ju ó fi máa ń tàn ká ètò bí àwọn ẹsẹ̀ ṣe ń gbọ́ ọ́nà mi ńlá ọmọ mi nínú gbogbo mọ́tàlásí gbogbo ọmọ àwọ kékeré wọn kò yé wa nígbà tó sọ bá tó náà wọn mọ́tàlásí wọn bá táwọn yẹn ń kírun bẹ́ẹ̀ wọn ni ẹjọ́ yẹ yín o nígbà tí ẹni tí ń kírun bá dìde tí ń kírun títí ní bọ́lọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ o ọ̀tọ́ kíkẹ́ nìkan gbóhùn sókè pẹ̀lú àlùkò áánì táyọ̀